ọkùnrin kan ó níyàwó mẹ́rin ìyàwó mẹ́rẹ̀ẹ̀rin ìkọ̀ọ̀kan wọn ti bí ọmọ méjì ọmọ mẹ́ta ọmọ mẹ́rin ṣé ń gbọ́ báwọn ọkùnrin kan ṣẹ́ ó níyàwó mẹ́rin nínú àwọn ìyàwó òun àárẹ̀ tó bí méjì àárẹ̀ tó bí mẹ́ta àárẹ̀ tó bí mẹ́rin àárẹ̀ tó bí márùn gbogbo wọn wọn wá ń rìn lọ wọn ń rìn lọ wọ́n ń rinsẹ̀ lọ ọkọ wà wájú àwọn ìyàwó mẹ́rẹ̀ẹ̀rin tẹ̀lé àwọn ọmọ náà ìyàwó kọ̀ọ̀kan mú ọmọ ẹ̀ lọ́wọ́ tó ti yé ìrìn àjò kan nu ìrìn àjò kejì àwa rí obìnrin kan a rí obìnrin kan ó bí ọmọ mẹ́jọ ó bí ọmọ mẹ́jọ. Eh, kátà sọ pé ó bí ọmọ kan kò ní ìdíkọ́ kó bímọ pọ̀ ó sàbí ọmọ kan ṣùgbọ́n ńgbà tó fẹ́ jáde ọkùnrin mẹ́rin ló tẹ̀lé ọkùnrin mẹ́rin ló tẹ̀lé àwọn náà ń rìnrìn àjò tí lọ lórí ẹsẹ̀ now ta ni yóò gbayì nínú ogun méjèèjì. ṣé èyí tó kóyàwó mẹ́rin lọ́wọ́ òun ni wọ́n ṣe kí ni ẹ máa ń pè sàdánkátà rẹ̀ ni àbí obìnrin kan pẹ̀lú ọkọ mẹ́rin òun ni wọ́n sì sàdánkátà rẹ̀ ta lójú ó tì láti rìn ń gbòòrò nínú ogun méjèèjì ṣé oníyàwó mẹ́rin lójú ó tì ní àbọ́lọ́kọ mẹ́rin. ọ̀dà tẹ́ máa wá béèrè káàtì ẹ̀ lójú òtí ká lójú òtí òkè ìrìnàpínpà mi bẹ tó ga sí pé ìtìjú máa fọ́ ká sọ pé ojú òwa tarábìnrin ẹnìkan wá béèrè lọ́wọ́ oníyàwó mẹ́rin pé à ta ló ní àwọn ọmọ yìí kí làwọn ìyàwó wọn sọ. So? wọ́n ní bàbá wọn ní pé ọmọ níta ní bàbá àwọn ọmọ yìí wọ́n àwọn mẹ́rẹ̀ẹ̀rin ìyàwó mẹ́rẹ̀ẹ̀rin wọ́n nà ká sí ẹnìkan pé bàbá wọn rèé ẹ̀gbọ́rọ̀ mi yé ẹni tó wá ní ọkọ mẹ́rin tó bí ọmọ kan tẹ́mọ́ wá ní ta ni bàbá ọmọ rẹ ta ni ó nà ká sí. Si, táwọn yòókù ò ní fún nígbàjú pé sórí ò burú sá. àbí kí wọ́n nọkọ̀ rẹ̀ ń kọ́ kọ́ a máa nọ pé eléyìí eléyìí eléyìí eléyìí. lillahi alhikima alibaliga the supreme wisdom ọlọ́run ló ní ọlọ́run ní kíyàn ọlọ́run ní ṣe nǹkan kan kí nǹkan yẹn wá jẹ́ àbùkù fún ọmọnìyàn àwọn tí wọ́n ń sọ pé partiality lẹ̀sìn wá ṣe tó yọ̀ǹda kí ọkùnrin lè fẹ́ méjì mẹ́ta mẹ́rin àmọ́ tí ó yọ̀ǹda ẹ̀ fún obìnrin tí wọ́n ní partiality ni ìwọ lọ ṣe ń ta wíwò kọ́ ọ máa kó ọkọ mẹ́rin káàkiri káwá wò bóyá ayé ó mọ yìn ọ́ ni àbí wọ́n mọ tàbùkù rẹ̀ àpèjúwe kan nu àpèjúwe mi rè ẹnìkan ní ìyàwó mẹ́rin lé ẹnìkan wá fẹ́ ẹyọ kan lé ṣùgbọ́n ní àlè mẹ́ta síta ẹ pé totality náà ti jẹ́ mẹ́rin nínú àwọn méjèèjì ta ni yóò máa jẹ́ ẹni àpọ́nlé ta ni yóò máa jẹ́ ẹni àbùkù. kí wàá lẹ wá ń bá wa mùsùlùmí sígbà náà tá a bá sọ pé àníyàn àlèpá afẹ́fẹ́ yàwó wa pé ni kí lẹ̀ ń bú wa sí ẹ fẹ́ sọ wá di bíi tiyín tọ́ga sí wípé lọ́jọ́ ikú yín ni wọ́n mú àwọn ọmọ tẹ́ ẹ bí dàáta ni wọ́n kó wọn dé pẹ̀lú rélùwéè. ẹ má sọ wá di bẹ́ẹ̀ ṣe dá o ẹ má sọ wá di bẹ́ẹ̀ ṣe dá ṣe wá rí ẹ̀yin ìyàwó ẹ̀yin ìyàwó wa ẹ̀yin obìnrin wa ẹ̀yin ni kẹ́ ẹ lọ gbà fọlọ́hùn pẹ̀lú experiment tí mo mú wá yẹn ó yẹ ká ti mọ̀ pé iyì ni àṣé iyì ni iyì ni fún ọkùnrin ẹ wá òótọ́ wa gá sí pé dàkejì lọ́wọ́ wa ṣẹlẹ̀ ká wá rí obìnrin kan ká wá sọ pé ọkùnrin mẹ́rin ní sọkọ rẹ̀ èyí tó bá ti fẹ́ lọ bá nù wọn yóò lọ sílé wọn ẹ̀rí pé gbogbo ayé ní ọmọ yẹpẹrẹ iyì àti àpọ́nlé ó wà nínú nǹkan tó lọ ní a ṣe kódà bò ká sí wípé àdámọ́ wa ahun wà ń bẹ ìjẹ ahun ìjọkànjúà ó wà ń bẹ ìyẹn ò wá sọ pé ntọ́lọ́ ní a ṣe ò dáa ọlọ́fù wá sí kòǹgẹ́rin hadith four oh three ani abdullahi ibn umar qol bayna nasu bi kuba fi salati subuh idh ja'ahum atin فقال إن رسول الله صلى الله عليه وسلم kọ́dí unzila alayhi alayla qur'anun wa kọ́dí umira an yastakbila likibla. an yastakbila alikaaba fastakbiluha. وكانت وجوههم إلى الشام فاستداروا إلى الكعبة عن عبد الله بن عمر láti ọ̀dọ̀ abdullahi ọmọ umar hadith four oh three kọ́ọ̀là ó sọ pé báyìí náà náà sùn bí kùbá láàrin ìgbà tí àwọn èèyàn wà ní Kùbá àyè kan náà ń pè ní Kùbá ẹ bá ti lọ sí hajj wọ́n mú dé Kùbá fi sọláàtì ṣubọ̀ ní orí ìrun ṣubú yìí ṣẹ́rí Kùbá yẹn. nígbà tí yẹn bá ń bọ̀ wá sí Madina ọ sáwà láàrin Maka àti Madina ṣùgbọ́n ó súnmọ́ Madina ju Maka lọ. ọmọ Abdullahi wa eh, Abdullahi ọmọ Umar Abdullahi ibn Umar ó wá ń sọ̀rọ̀ kan pé láàrin ìgbà tí àwọn èèyàn wà lórí irun ṣubú yìí ní Kùbá ìdíjà àhùn ààtìn. ni ẹnìkan bá dé bá wọn àwọn ń kírun lọ́wọ́ ẹnìkan bá dé bá wọn fakọ́ọ̀là ó sọ pé inna rasulallahi sallallahu alayhi wa sallam dagudaju òjíṣẹ́ Allah kọ́ni hunzila alayhi alayla qur'anun. àyà kùránì kan ti sọ̀kalẹ̀ fànẹ́bì ní alẹ́ alẹ́ yẹn alẹ́ àná alẹ́ alẹ́ tó lọ alẹ́ inú àdìsí òun làwa ń pè ní alẹ́ àná kọ̀dé unzila alẹ́ alayla qur'an lálẹ́ alẹ́ àná o. kùránì ti sọ̀kalẹ̀ fànàbí o wàkọ̀dìwú mìíràn wọ́n sì ti pa á láṣẹ à ń yẹ stẹ́ẹ̀kì bìlà àlìkàbà pé kàábà ni kó dojú kọ o kó má dojú makidisi ma kàábà ni kó dojú kọ fastakbilu ha nítorí náà ẹ dojúkọ kàábà báyìí wọ́n ń kírun ṣubú lọ́wọ́ ló bá wọn o wàkánati wujuhuhum wàkánati wujuhuhum ila sham wulẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ sham ni wọ́n dojúkọ lórí irun yẹn sham ni wọ́n dojúkọ fastadaru ila kaaba wọ́n wá yí sí kaaba lórí irun wọ́n yí sí kaaba ní orí irun. ìṣẹ̀lẹ̀ yìí tó ṣẹlẹ̀ nínú mọ́sálásí náà ni wọ́n fi ń pe mọ́sálásí náà ní mọ́sálásí oníkíbúlà méjì masjidu uh, kibulataini masjidu kibulataini orúkọ tí wọ́n sọ mọ́sálásí yẹn nìyẹn ibi tíṣẹ̀lẹ̀ yẹn ti ṣẹlẹ̀ lọ́jọ́ náà lọ́hùn wọ́n máa ń pè mọ́ṣáláṣí yẹn ní mọ́ṣáláṣí aládojúkọ méjì ìyẹn ni pé wọ́n ti kí rákà alákọ̀ọ́kọ́ lẹ́ni tó kọjú sí sham àyà sọ̀kalẹ̀ lálẹ́ kẹ́ ẹ lè wo ìdẹ̀ra ọlọ́run tó dé bá lásìkò táwa wáyé tọ́wágá pé àsìkò yìí tọ́lọ́mbàrà nàbí wa ń ṣẹ́ sallallahu alaihi wasallam orí nẹ́ẹ̀tì ni a ti máa gbọ́ pé aya sọ̀kalẹ̀ immediately tí bá ti ń sọ̀kalẹ̀ ní gbogbo ayé ó sì máa gbọ́ àmọ́ lásìkò náà wọ́n ṣe gbé ẹni tí ó gun ẹṣin lọ ni aya sọ̀kalẹ̀ lálẹ́ ànábì fi iṣẹ́ aya rán àwọn kọ̀ọ̀kan ni ẹni tó wá wá sí kùbáyì gbígbà tí yàn ń lọ sí kù láti ìbàdàn ni ó kéré parí gbígbà tí yàn ń lọ sí kù láti ìbàdàn ẹ wo eré burúkú tó sálálẹ́ pẹ̀lú ẹṣin ńgbà tí ó fi dé kùbà ó bá wọn lórí irun ṣubú yìí ni kọ̀ wá sọ pé ẹ jẹ́ wọn kírun ìtaná ṣé bí wọn mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ti sọ̀kalẹ̀ ẹ jẹ́ kí wọn kí ìyẹn jẹ́ fíkíù àkọ́kọ́ lórí àdìsí wípé tá a bá rí ẹni tí ń kírun lọ́wọ́ tó sì dá wa lójú pé kọ̀kọ́ gúsí kíbúlà a sọ fún lórí ìrun yẹn náà ni pé àáfà ẹ kọ̀ gúsí kíbúlà bẹ́ẹ̀ sì kọ̀ gúsí kíbúlà bẹ́ẹ̀ sì kọ̀ gúsí bí tẹ́ ẹ kọ̀ gúsí kíbúlà bẹ́ẹ̀ sì dúró yẹn o ibi tí kíbúlà wà rèé o tó bá pé a fẹnu sọ fún un pé ẹ tẹ̀ sí ọ̀tún tàbí ẹ tẹ̀ sí òsì tàbí ẹ yípo padà kẹ́ ẹ kọ ojú síbi tẹ́ ẹ kọyìn sí àfẹnusọ fún un tó bá jẹ́ni tí ò mọ̀ tún yàtọ̀ sí òsì á fi ọwọ́ á fi gáìdì ẹ̀ àní sọ pé ẹ jẹ́ wọn kírun yẹn tán kí wá lọ́wọ́ bí kí ẹ̀rí tó dájú fi rinlẹ̀ wípé mọ́sálásí kọ̀ọ̀kan gbé sí kíbúlà kí ìmáàmù wa máa sọ wípé ẹ jẹ́ káwọn kọ́mítì ó jókòó ẹ jẹ́ kí àwọn abẹnugan mọ́sáàsì ó jókòó náà ah, ó mewu tí ń bẹ níbi kọ̀kọ́ gbé sí ni ọṣùọ̀ ìwọ náà ti gbà pé kinní yìí ò kọ́gbó sí kíbúlà ó wá rìn fà á àtúnṣe yẹn òun àjọ òun àjọ rẹ̀ nígbà tí kóòtù bá àjọ ń kéèsì àwọn àmọ́ ọ̀dọ́sẹ̀ kan ọ̀sẹ̀ méjì ọ̀sẹ̀ mẹ́ta oṣù kan. níwọ̀n àgbà tí ó bá ti rinlẹ̀ wípé beyond any reasonable doubt ibi tá a fẹ́ sí yìí èsè kíbúlà àdìsí ló lò ìbá àbáyín lórí irun ẹ u-turn síbẹ̀ ni àwọn tó bá lórí irun wọn u-turn tí ó bá bẹ́yìn lórí irun èyí tẹ́ ti kí lọ ẹ ti kí lọ́nu kí sì lè rí pé ti kí lọ àdìsí náà tún ni o ẹ̀rí pé ti kí lọ ẹ ti kí lọ nìyẹn àdìsí náà ni o àdìsí sọ pé ó bá wọn lórí ìrun nínú rìwáyà míì wọ́n wulẹ̀ ti kí rákà kan rákà kejì tí wọ́n ń kí lọ́wọ́ ló wọn lórí rẹ̀ wọ́n sì yú tọ̀n padà ìyẹn ni pé wọn ò padà wàá san rákà kan tí wọ́n ti kí tẹ́lẹ̀tẹ́lẹ̀. Tẹ́lẹ̀ ó túmọ̀ sí pé irun tá a ti kí lọ sí ibi tí kì í ṣe kíbúlà mọ́ a ní í san padà ibi tí tọ́pìkì Imam Bukhari ti jẹyọ nìyẹn wípé báàbùn máa já àfẹlẹ́kíbìlà wà máa ń la yàrá àlè ìyá àdá àlàmà ń sáhà fàṣọlá ìlà gbẹ́rù lẹ́kíbìlà. máa já àfihàn kìbùlà ohun tó wá nípa kíbùlà àtẹni tó rí i pé kò pọn dandan fẹ́ni tó bá gbàgbéra tó kírun tí ò kọjú sí kíbùlà láti dá irun tó kí padà tá a bá ń kírun lọ́wọ́ tí wọ́n bá pè wá sákìyèsí pẹ̀lú ìmọ̀ tó dájú ká u-turn síbẹ̀. Si níbàámu sí hadisi yẹn hadisi mi tún rẹ̀ hadis four oh four ani abdullahi radiyallahu anhu qal صلى النبي صلى الله عليه وسلم ظهر خمسة فقالوا أزيد في الصلاة قال وما ذاك قالوا صليت خمسة فثنى رجليه وسجد سجدتين láti ọ̀dọ̀ abdullahi hadith four oh four látọ̀dọ̀ abdullahi kí Allah yọ́nú sí i ó sọ pé sọ́là nàbí sallallahu alayhi wa sallam zuhura khamsa ànábì kí zúrì ní rákà márùn dípò rákà mélòó dípò rákà mẹ́rin fàkọ́ọ̀lù nígbà tó parí ìrun tán tí wọ́n sálámà àwọn ènìyàn sọ pé azida fi sọlá ṣé wọ́n ti lékún ìrun ni látọ̀dọ̀ Ọlọ́run ṣé wọ́n ti ṣe àlékún sí ìrun ni kọ́ọ̀lì ànábì sọ pé wà máa dàkà kí ni ìyẹn kí lẹ mean kí lẹ sọ kọ́ọ̀lù wọ́n sọ pé sọlá ìta khamsa. Raka márùn ló kí fún wa rákà márùn ló kí fún wa lẹ́yìn kí mo sọ níjó ni mo ní iṣẹ́ tẹ́ bá ní kànábì ò jẹ́ fún wa kì í gbàgbé ṣùgbọ́n tó bá di pòun fúnra rẹ̀ fẹ́ ṣiṣẹ́ yẹn ok ìgbàgbé lè ṣẹlẹ̀ torí pọ́mọ nìyẹn ni ó kí rákà márùn fún wa dípò rákà mẹ́rin fàtánà rìjìlá yìí ó sì ká ẹsẹ̀ pọ̀ ẹsẹ̀ méjèèjì ó kà pọ̀ wàságàdà sàgìdàtà yìí ni ó sì forí kanlẹ̀ méjì kó máa jẹ́ àtúnṣe fún rákà ẹyọ kan tí ó lékún. adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run tí ọba jásí pé yàn bá kọlu abẹ̀sìn jẹ́ ọlọ́run yìí máa máa ba ẹ̀sìn ẹ̀dá jẹ́ mọ́ lọ́wọ́ tí ọba jásí pé yàn bá jẹ́ tí ọba jẹ́ pé yàn bá jẹ́ alágàbàǹgebè ọlọ́run ọba kì í ba iṣẹ́ jẹ́ mọ́ wa lọ́wọ́ tí ọba jásí pé yàn bá jẹ́ oníbídíà ọlọ́run ọba ní mọ̀ọ́mọ̀ ba iṣẹ́ tó o ṣe fún jẹ́. tá a bá ti yọwọ́ ẹbọ lẹ̀ tá a yọwọ́ ṣíríkù lẹ̀ tá a yọwọ́ nìfàkù lẹ̀ tá a yọwọ́ bídíà lẹ̀ àṣìṣe yòókù ìmọ̀ gba àtúnṣe èròǹgbà ṣètọ́ọ̀nì ni pé ẹrú kan ò ní lè kírun fọlọ́hún kọ́kẹ́ ò balẹ̀ èròǹgbà ẹnu nítorí pé kò sí bá a ṣe fẹ́ kírun tí ọkàn wa. kò ní máa jáde kò ní máa wọlé àbọ̀ ṣàkíyèsí ni kódà kò fẹ́ kí rákà méjì ọkàn rẹ̀ máa jáde yóò máa wọlé yóò máa jáde yóò máa wọlé ète ṣètọ́nù ni pé àlọ́ ò ní rí ìrun ìkísẹ́ ọlọ́run wá là wá lọ́wọ́ rẹ̀ pé kí ni wọ́n rí kí pátákìrá rẹ̀ kò kí mẹ́rin márùn-ún dípò mẹ́rin. tàbí kó kí mẹ́ta dípò mẹ́rin kí wọ́n sì rán létí èyí tó kí wọn ò bàjẹ́ yóò tún ṣe ni azumi tó bá lọ gá sí wípé tá a bá ti sìnrún kí yóò bàjẹ́ nídàájọ́ rẹ̀ ẹ wo wàhálà tí ọba mú lọ́wọ́ fún wa àmẹ́sìn wa kì í ṣẹ̀sìn wàhálà kì í ṣe kí ni kì í ṣe ẹ̀sìn wàhálà tó o ṣe mistake yóò ti ní ọ̀nà tí wàá gbà ṣe correction kì í ṣe pé wọ́n wàá bàá jẹ́ mistake ni wọ́n ní oní correction gbọ́yé dáadáa kì í ṣe iṣẹ́ ẹbú tó ń ṣe jọ tọ́ ń tún lérò wípé o lè fi nǹkan kan correct ẹ̀ bí kò sí pé kò túbà táwọ́bà nìkan ló lè fi ṣàtúnṣe yẹn pọ̀ ní ṣiṣẹ́ yẹn mọ́ tó bá ti jẹ́ṣẹ́ burúkú bẹ́ẹ̀ náà ni ìwọ tó ń ṣe bídíà iṣẹ́ ẹlẹ́bọ ọlọ́run ò ní gbà alágàbàǹgebè ọlọ́run ọba ò ní gbàṣẹ́ rẹ̀ aláìgbàgbọ́ ọlọ́run ọba ò ní gbàṣẹ́ rẹ̀ iṣẹ́ tó bá ti jẹ́ bídíà ọlọ́run bò ò ní gba iṣẹ́ tó jẹ́ bídíà kò ní gbà àmọ́ tíṣẹ́ bá jẹ́ súnà táṣìṣe kan bá wáyé lórí ẹ̀ Islam ti sọ ọ̀nà wo lágbà ṣe àtúnṣe yẹn irú ẹ̀ ní sùjúdù sáháwí àdámọ́ ọmọ nìyẹn ni kó gbàgbé nǹkan kò sí ní tá a fẹ́ ṣe sí ntí èèyàn fi lè gbóúnjẹ lọ́wọ́ tó sì fẹ́ wọ mọ́tò tọwa bá ń retí kọ́kọ́ òde oúnjẹ tó gbé kalẹ̀ ńgbà tọ́kọ̀ òde ó sì gbàgbé ẹ̀ sọ́wọ́ afínúfídọ̀ gbàgbé ẹ̀ ni ọmọ pé àdámọ́ tọ́lọ́ ń dá mọ́mọ́ nìyẹn ló ṣẹlẹ̀ ẹnu kọ́wọ́ míì tí ó jẹ ni o. باب